Àmọ̀kẹ́ o ìkòkò ẹ̀mí rẹ̀ rèé ìkòkò ẹ̀mí mi fún mi ìkòkò ẹ̀mí rẹ̀ rèé. Ah! kí wàá lọ sèé sí kí ló gbé mi odidi ìyálẹ́jà òsì lọ́rọ̀ èmi bá tiẹ̀ jẹ́ ọ́. Ah! ta ló gún yóò fọ́mọ̀kẹ́ tó nítorí òṣòro. ẹ wá o ìwọ tó bá kọ̀ tó bá lọ bẹ́ẹ̀ mi Àmọ̀kẹ́ ìyálọ́jà yìí má ṣìkà láyé o lórí àmì ràrùn. ìwọ adéòtí ah, dúdú ẹ máa ń láta. ẹ mọ fata sí i. òjò ẹ bá pẹ́gùn lẹ́gùn jẹ́ òjò ẹ bá pọ̀lọ̀ lọ́rọ̀ gbọ́nà ìfúsí ọjọ́ káàbọ̀. májèlé mákàn ni mò ń wò lára ọmọbìnrin. Ah! Ah, àmọ̀kẹ́ onílé rẹ̀ ò fura omi ti fẹ́ tẹ ìwọ̀bí lẹ́nu. tàtí wẹ̀rẹ̀ ni tẹ̀kútẹ́ ilé àsùn paradà ní tígé àjà ẹ̀yin bọ̀rọ̀ kìíní ọ̀run o. àmọ́kẹ́ o. ìyálọ́jà ti kú a ní láti yan ìyálọ́jà tuntun. ìyálọ́jà ti bo mo ní ìyálọ́jà ti bo ṣé o wá rí ohun tó fi ń dún bí ọmọ ẹ̀dá ènìyàn láti wákàtí ìlọ ọpẹlẹ. Àmọ̀kẹ́. wọ́n ah. fún yín ní ọjọ́ méje kẹ́ ẹ wá di adé ìyálọ́jà kẹ́ ẹ jẹ lẹ́mìí Àmọ̀kẹ́ lórí. Àlàmọ̀kẹ́ o ó kú oríire ó sì kú àṣeyẹ ẹ wà mọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin ọmọ kan bí wọ́n mi lò lórí ilé ayé. kéèyàn ó sì fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹrú ẹ̀. dúrọ́dẹ̀ alábàárù tí ó wà jí olúmọ ẹ̀gbá gbé ọ̀run ó wọ̀. ó ti túnú ọjà títí ó ti kan òòṣà ọjà yàwó ń tọ́ra. mo mà ṣe ń nájà fìtínà.